iṣẹ́ mọ́tò wíwà yìí ó ṣe fi lọ́mọ lọ́wọ́ báńkì ò lè pe sanwó tẹ́ ẹ máa rí ń bẹ̀ fún yín wọn ní wà housewife ọ̀lẹ ni ò ní jẹun lẹ́kọ̀ọ́ ọ̀lẹ oyè tí ò dá ni ò fún housewife ọlọ́run má jẹ́. orúkọ mi ni kẹ́hìndé god's gift igwe tí gbogbo ọ̀pọ̀ èèyàn mọ̀ mí sí màmá kútọ̀ lábẹ́òkúta àti ní terminal one lóṣòdì mo máa ń wa mọ́tò láti èkó lọ sí abẹ́òkúta lẹ́ẹ̀márùn-ún lọ́sẹ̀ nígbà tí mo kéré ara màmí ò dáa so wọ́n fi wálẹ̀ síta màmá sick so a rí èèyàn tó máa tọ́jú wa mọ́ from there I enter garage that's why I mo easily láti understand language àwọn area boys because I was mo ti wà ń bẹ̀rẹ̀ and ẹ bá dẹ̀ mọ language àwọn area boys ah, olóyìnbó ní pé everybody want to be respected ẹ bá fún wọn níyì wọn á fún yín níyì yín padà mo ti wà ń bẹ̀rẹ̀ mo ti sùnú gáràjì rè mo ti mo ti mo dàgbà síbẹ̀ ni why because kò sí èèyàn tó máa tọ́jú wa but ikọ̀ tí mo ní lọ́kàn pé màá ṣoríire pé ibi tí mo wà yìí o kò ń ṣe kì í ṣe ìparí ayé èèyàn pé mo gbúdọ̀ ṣoríire àmọ́dẹ̀ make sure pé mo ṣoríire kẹ̀kẹ́ ni mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní fi ṣiṣẹ́ kó tún di pé mo kọjá sípa mọ́tò mo fẹ́ràn láti máa gua mọ́tò ah mo fẹ́ràn láti máa gua mọ́tò gan-an so ìgbà tó jẹ́ pé nǹkan tó wù mí ṣe ni kì í ṣe pé wọ́n force mi àti ṣe so mi ò rí gẹ́gẹ́ bí iṣẹ́ mo rí gẹ́gẹ́ bí just like a sport ẹ̀yàn normal thing àkọsí iṣẹ́ tó ń pè níṣẹ́ ọkùnrin gbogbo iṣẹ́ níṣẹ́ because màámi láyé ìgbà tó wà láyé wọn ò kọ́ mi bí obìnrin wọ́n máa dá oko lọ bíi bíi bíi wọ́n máa dá oko lọ rẹ́rẹ́ so wọ́n wá pín fún wa pé ká máa ṣe and ẹni tó dẹ̀ ń ṣiṣẹ́ oko tó lọ ń gégi nínú igbó tó máa ṣe géètì ẹ̀ tó bá ń ṣe àwọn irúṣẹ́ yìí àmọ́ lẹ́rú àwọn iṣẹ́ yìí kì í ṣe kì í ṣe nǹkan tó níyàn pè níṣẹ́ èmi ò ń mọtí mi ò ń mu sìgá mi ò ń mu gbó èmi rè omi rè mi ò ń rà lójú ọ̀nà ṣé bí mo ṣe ń lọ ìkan tí màá fi dé lélẹ̀ mo dẹ̀ ń fojú mi méjèèjì mo fi ń drive so nígbà téèyàn kan bá parọ́ fúnra ẹ̀ pé torí pé kóun lè ríran òun mọtí òun ló jẹ́ kásídẹ́ẹ̀tì máa hápùn lójú ọ̀nà ìjọ kan mò ń bọ̀ lóru èmi àtọmọ mi làjọ ń bọ̀ máa kàn dẹ̀ wọnú tírélà tírélà ò dẹ̀ mọ̀ pé ó ti wọ abẹ́ òun ó dẹ̀ ń gbé lọ nígbà tó ní pé kò bá lè mutí kò bá lè rí kan ó lọ mutí ó wá kó àwọn èèyàn sí orí mọ́tò rí pé orí ẹni yẹn ti burú kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀ iṣẹ́ mọ́tò wíwà yìí ó ṣe fi lọ́mọ lọ́wọ́ tí ò bá mutí tí ò bá jọ mutí tí ò bá mu gbó ṣe rí iṣẹ́ mọ́tò yìí iṣẹ́ gidi ni báńkì ò lè pe sanwó tẹ́ ẹ máa rí ń bẹ̀ fún yín òótọ́ mo sọ fún yín ẹni tó máa sanwó mẹ́bí ọyẹ́ company o yàtọ̀ sí yẹn my son is aspiring máa lọ ra máa ra mọ́tò fún kó máa fi ṣe uber tó bá kó tu tó bá ti ṣe kínní aya purchase ni o torí tó o bá mọ value owó tó bá sọ pé ah ìyá mi ló ní àbí ẹ understand kó má mọ value òní mọ value ẹ̀gbọ́n tó bá ṣe pé eléyìí owó olówó ni kóun náà máa fi ṣe iṣẹ́ tó fi ṣe fi lọ́mọ lọ́wọ́ ni kò sú mi ẹ má jẹ́ ń tòyìn ṣe rí àwọn èèyàn máa sọ pé ìyá o ti ń dàgbà lọ́wọ́ nǹkan míì ṣe iṣẹ́ yìí kinní kan kinní kan hmm. màá sọ fún wọn pé ìwọ gbọ́ pé ọjà ń tà níbì kan ò gbégbá ìjọ́ ò ti béèrè lọ́wọ́ orí ẹ̀ tó bá gbọ́ pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí pé kí lọ open ṣọ́ọ̀bù ṣé àwọn tó open shop ń gbà mí owó tó fi open shop yẹn wọn ò rí pa kó tún di pé owó yẹn máa expire so mi rò pé maybe tún bá sixty ṣá máa reduce ọkọ mi tí ayé àtúwá bá tún wà máa fẹ́ wọn why because anything tí mo bá fẹ́ ṣe ìjọ tí mo kọ́ sọ fún pé ọ̀ní i want to drive kẹ̀kẹ́ ibo ni mo fẹ́ ó ní hà ṣé o lè ṣe é tí mo bá dẹ̀ ti sọ pé mo lè ṣe é kárígò ni kò sí kankan mo dẹ̀ gba àwọn obìnrin tí ò níṣẹ́ nímọ̀ràn ẹ lọ wáṣẹ́ ṣe ọ̀lẹ ni ò ní lẹ́kọ̀ọ́ ọ̀lẹ wàá ní housewife mo rí woman kan sì ṣe disable ó dẹ̀ ń ta aṣọ ẹsẹ̀ kò lè dúró dáadáa owó ń dùn ó dẹ̀ ń so kí ló dé tó máa sọ pé ó fẹ́ ṣe full housewife mami ṣiṣẹ́ di over ninety years so kí ló dé tóbìnrin máa sọ pé lásìkò tá a wà yìí òun fẹ́ ẹ má ṣe é o ibikíbi tẹ bá ti gbà ẹ má gbà o oyè tí ò dá ni o full housewife ọlọ́run má jẹ́.